esse barco I like the way in particular. I like the èmi ẹ káàsán ẹ kú déédé àsìkò yìí ẹ tún káàbọ̀ sàkóso ètò wa fún tọ̀sẹ̀ yẹn entertainment news náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ladydee náà ni mo tún kí n káàbọ̀ padà ẹ pẹ̀lú orin neto sí ice prince ẹ eh, Patoranking àti jedana òun ni mo fi kí n káàbọ̀ particular òun náà pe ẹ̀ táìtù yẹn báwo ni báwo ni ṣọwọ́ ṣe ń yá ẹ̀yin dáàdi wa nílé ẹ̀yin mọ́mì wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin èèyàn wa káàkiri àgbáláyé báwo ni ṣe wà dáadáa ẹ̀ ṣọwọ́ ṣe ń yá ṣáájú bugbàjẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí ṣe mi ẹ̀ lórí ètò yìí ní gbogbo ìgbà mo máa ń láǹfààní láti sọ àwọn wẹ́bsáìtì wa fún yín ní ìkọ̀kan èjèèjì tó ṣe wà sí ẹ̀kẹ́lẹ̀ mọ́ bó ṣe wà sí lórí ìbílẹ̀ rédíò níbí báyìí ẹ láǹfààní láti wò wá lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ láǹfààní láti wò wá náà bákan náà lórí YouTube wa ìyẹn kan lọ sórí YouTube yín ẹ lọ search fún ìbílẹ̀ rédíò ń bẹ̀ ẹ máa láǹfààní láti wò wá clear and direct ni tẹ bá ṣàti lọ sí YouTube yín ẹ ṣá ẹ ṣá search fún ìbílẹ̀ rédíò tẹ́ bá ti search fún ẹ subscribe ó máa fún yín ní notification ní gbogbo ìgbà tá a bá ti wà online ẹ̀ á máa já yín sí pé àwọn ìbílẹ̀ rédíò wọ́n tún ti gbé tuntun dé bákan náà dẹ̀ tún ní ibi tá a ti ń sọ̀rọ̀ ìbílẹ̀ rédíò nàìjíríà ẹ follow wa ń bẹ̀ ẹ̀yin eh, tó ń fọ́lọ̀ wa ẹ bá wa share fún àwọn love ones ẹ̀yin eh, kan mọ bó ṣe wà sí lórí ìbílẹ̀ rédíò bíbáyìí ẹ bá wa invite àwọn ènìyàn yín kan darapọ̀ mọ́ wa lórí eh, ìbílẹ̀ rédíò nàìjíríà bẹ́ẹ̀ náà ni ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò fan page kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ ṣáà máa tẹ̀lé wa kẹ́ ẹ lè máa mọ bó ṣe ń lọ lórí ìlédè gbogbo àgbáláyé káàkiri mo máa ń sọ fún yín pé ìbílẹ̀ rédíò kò kí ṣe ti nàìjíríà àbí ti uk nìkan ẹ gbogbo àgbáyé pátápátá la ti máa fún yín ní update tó ṣe ń lọ káàkiri la máa máa mú wá fún yín létí ìgbọ́ yín náà ni mo máa sọ fún yín pé ẹ̀yin ò ní láti ṣe wàhálà kankan tí yín ní kẹṣẹ àti jókòó kẹṣẹ àti rárá sit down kẹ máa wò wá tá bá ṣe é mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan gbogbo àwọn ètò wa pátápátá lẹ máa jẹ̀gbá ládùn ẹ̀ kò yẹ yín bẹ́ẹ̀ yẹn bákan náà dẹ̀ ni ẹ lè fọ́lọ̀ wá lórí Instagram ìkànnì aláwòrán ẹ̀ gbogbo àwọn tó wà lórí Instagram gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ti mọ bó ṣe ń lọ sí wọ́n ti mọ tá ṣe máa ń já wọn sí ń bẹ̀ wọ́n pé ìbílẹ̀ Yorùbá wà gan àwọn afẹ́fẹ́ dẹ̀ ni kò yẹ yín bẹ́ẹ̀ yẹn a máa kó wọlé ní báàbì kò yẹ yín yẹn ẹ fọ́lọ̀ wá lórí Instagram wa ẹ lọ search fún ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ẹjẹ tún pè lẹ́ẹ̀kan sí fáwọn tó bá wò pé ẹnu lé dídí ẹnẹ tí ìyá àjọ ẹjẹ tó ìfarabalẹ̀ kí n tún farabalẹ̀ pé fún yín lẹ́ẹ̀kan sí ẹ lọ fọlọ wa lórí Instagram page wa lórí ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ẹ lè láǹfààní láti darapọ̀ mọ́ wa náà lórí twitter bákan náà ẹ̀yẹ́ kan lọ sàṣún ìbílẹ̀ rédíò ń bẹ̀ ẹ̀ máa láǹfààní láti máa wò wá ẹ̀ clear and direct náà ni bákan náà dẹ̀ tún ni ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ ẹ̀ bá ti já sí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti mọ bó ṣe wà sí lórí tune in radio hmm, ẹ̀yin tèmi ẹ má wò ó pé kíní o <laughs> tẹ́ ẹ bá ṣe ń wò wá ẹ tún láǹfààní láti máa gbọ́ wa kò yẹ yín bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá fẹ́ gbé fọ̀n síwájú pé kẹ́sì ẹ̀ máa wò wá ẹ̀yin kò rárá lè fi yẹ́pìsì ń sétí ẹ̀rọ ara máa máa gbọ́ wa tá a bá ṣe ń sọ lọ́lọ́kan jọ̀kan sí ní kẹ́kàn ra download tune in radio ẹ̀ lórí play store yín google play store yín tẹ́ bá ti download yẹn kàn lọ ra search fún ìbílẹ̀ rédíò ẹ fi wá ṣe favourite yín gbogbo àwọn programs wa tá a bá ṣe mú wá lọ́lọ́kọ̀ ìjọ̀kan lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí TuneIn rédíò ẹ báyẹn ló ṣe wà sí lórí TuneIn rédíò bákan náà dẹ̀ tún ní tí mo ṣe máa ń sọ lórí èso yìí pé ẹ láǹfààní àyè sí sílẹ̀ fún yín ní rẹpẹtẹ láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa tí ní kẹ́kọ̀ọ́ sọ fún wa tẹ́ bá ṣe láìkẹ́ sí ẹ jẹ́ káwa ṣe ìpolówó ọjà yín fún yín sí ní kẹ́yìn kan ọ̀rọ̀ àjókòó ẹ jẹ́ ká ṣe to your own satisfaction kódà tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin gan máa rí i pé ajé abùgbàjẹ ṣẹ́wọ̀n kó september ti fẹ́ parí tí mo ṣe sọ níjẹjọ september ti fẹ́ parí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ october wọlé november wọlé december náà wọlé lọ́dún bá parí ló bá di pín ṣùgbọ́n ẹni tí ẹ bá tètè tètè wá kọ́sítọ́mà láti sìn yìí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn àwọn kọ́sítọ́mà tètè wọlé yín kó tètè máa make sales yín so december báyìí níṣẹ́ lẹ́kàn ra máa jókòó ra máa máa kawó ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa yín káràkátà ẹ̀yin oníṣẹ́ ńlá ẹ̀yin olókòwò kéékèèké ẹ má rò pó kéré ẹ má rò pó tóbi jù pé kí mo fẹ́ polówó fún iṣẹ́ mi kúkú ti fẹjú tẹ́lẹ̀ àbí iṣẹ́ kéré gan business kéré kí mo fẹ́ polówó fún ẹ má rò bẹ́ẹ̀ àti kéré nìyẹn ti di ní ńlá ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ẹ jẹ́ ká bá yín polówó ẹ̀yin mọ́ṣáláṣí ẹ̀yin church ẹ̀yin oní wedding ẹ̀yin olókù àgbà ẹ̀yin oníkòmọ ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe advert ó kàn kó tẹ́ bá ti rò pé àwọn èèyàn lè bá yín dá sí ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa mo dẹ̀ máa sọ lórí ètò yìí ipò ìbílẹ̀ rédíò kò kí ṣe pé bóyá nàìjíríà nìkan àbí uk nìkan ọ̀nà tí ń wo ìbílẹ̀ rédíò káàkiri àgbáláyé ní dé arab country dé french country káàkiri àgbáláyé náà ti ń wo ìbílẹ̀ rédíò ẹ̀mú imagine èèyàn tó ń wò wá every time every every minute tá a bá ṣe program ẹ̀ kò yẹ yín bẹ́ẹ̀ yẹn yẹn gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ẹ dẹ́ máa mọ̀ pé rere ni olúwa kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ láǹfààní láti pe àwọn nọ́mbà wa ẹ̀yin tẹ́ bá fẹ́ gbé ìpolówó ọjà wá sí iléeṣẹ́ wa ẹ láǹfààní láti pe UK nọ́mbà wa sórí plus four four seven four five nine three five three seven nine nine ẹ̀yin àtúntò pé lẹ́ẹ̀kan sí i ẹ láǹfààní láti pé UK number wa sórí plus four four seven four five nine three five three seven nine nine ẹ lè lè pé second number wa náà sórí plus four four seven four two four seven two eight seven four three ẹ̀yà tuntun yẹn náà pè lẹ́ẹ̀kan sí i ẹ láǹfààní láti pé second number wa sórí plus four four seven four two four seven two eight seven four three ẹ lè láǹfààní láti pè mí Lady D náà sórí nọ́mbà mi sórí oh eight oh twenty nine zero four one zero six five ẹ lè send messages yín àwọn whatsapp messages yín sórí first number tí mo kọ́kọ́ pè yẹn lórí plus four four seven four five nine three five three seven nine nine ẹ̀yin ẹgbẹ́ ìpolówó kọjá wá sí iléeṣẹ́ wa ẹ̀kẹ́ lè mọ̀ pé rere ni olúwa ẹ̀yin tèmi mo tún wá kó wá bìbà fún yín náà ni gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò yìí ní gbogbo ìgbà mo kó entertainment news wá lọ́pọ̀ yanturu fún yín tí ní kẹ́ ṣá jókòó ẹ gẹ́gẹ́ bí ìṣe mi pé mo máa kọ́kọ́ fi orin díẹ̀ ká kọ́kọ́ fi dára wa lára yá ná màá kọ́kọ́ play orin náà tí n bá padà dé màá máa ja yín sí tó ṣe lọ nílẹ̀ yìí àti lókè òkun ẹ má kúrò ńbẹ̀ mò ń bọ̀ ná ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ pé kó ṣe nà wọ́n lára kò lè yọ òkú fún wa. Baby, come on. Bàbá rẹ̀ ní kìlọ̀ fún ẹbí baby, come on. Ó fẹ́ lọ London, ṣùgbọ́n kò kárí. Ó fẹ́ lọ London, tó bá fàṣà. Careful, baby, baby, baby. No, no, baby, careful, baby, baby, tèmi ẹ káàbọ̀ padà pẹ̀lú orin Skubbie àti Ricardo Banks òun náà ni mo fi kí kàwọ́ padà sórí ètò yín ètò wa entertainment news pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín D, náà ni mò ń kí yín káàbọ̀ padà ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú ẹni sáré fàsìkò ìdáhùn ìbéèrè dáàdì mi Samson ẹ mo rí ọwọ́ yín sáyé ní báwo ni ẹ ṣe lè polówó ọjà lórí ètò wa ẹ bẹ́ẹ̀ ni mo ti fi àwọn nọ́mbà síta tẹ́ bá dẹ̀ wojú móhùnmáwòrán yẹn máa rí àwọn nọ́mbà yẹn ẹ láǹfààní láti pe àwọn nọ́mbà yẹn ṣáìdẹ̀ láǹfààní láti send àwọn whatsapp message yín ẹ̀ sórí àwọn nọ́mbà yẹn bóyá ẹ ní ìbéèrè kan àbí ìkejì ẹ mo rò pé mo ti dá ìbéèrè yín sáà dáàdi wa Samson bákan náà dẹ̀ tún ni mo ti rí ọwọ́ dáàdi mi dáadáa ìròyìn ayọ̀ Adélọ́wọ̀ Babáwálé wọ́n ní ẹ kú ètò ẹ olóòtú à ń gbádùn yín o ẹ máa bẹ́tò bọ̀ ẹ bákan náà náà dẹ̀ tún kọ ẹ another one síbẹ̀ ṣùgbọ́n all the same mo rí ọwọ́ yín sà ẹ ṣe gan ẹ fún ìfẹsẹ̀ní sí wa ẹ lórí ètò yìí lórí entertainment news ẹ ẹ ṣe gan sà ọlọ́run ò ní fipá náà fẹ́ àárín wa ẹ ọlágbára ọlọ́run ọlọ́run abámidì yìí mú ẹ ṣe gan sà mo rí ọwọ́ yín ẹ̀yin tèmi tẹ bá dẹ̀ ṣe ń like gbogbo ẹ̀yin sẹ́ ń like tẹ́ ń sẹ́ ń love gbogbo ẹ̀ náà ni mo ń rí ṣùgbọ́n ẹ má gbàgbé láti máa bá wa share programs wa ẹ máa bá wa share fáwọn loved ones ẹ dẹ̀ máa bá wa invite àwọn èèyàn ẹ kàn lè join program yìí ṣe mo pé Yorùbá máa ní àjọjọ òdùn ẹ̀ǹbẹ́ nìkan ò bá ní ẹ invite àwọn ènìyàn yín mo ẹ ṣé gan mo really appreciate yín ẹ ṣé gan sáà dáàdi wa ìròyìn ayọ̀ àti dáàdi wa Samson ẹ tán send message síwájú mo rí ọwọ́ yín sáà ẹ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ send ní like gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá pátápátá ẹ ṣé gan fún ìfẹ́ tẹ̀ ní sí wa ẹ lórí ìbílẹ̀ rédíò bíbáyìí ẹ̀yin sẹ́mi kí n tó lọ lẹ́ẹ̀kan mo ní tí n bá padà dé wípé màá máa fún yín ní news tí mo ṣe kó wá fún yín lọ́pọ̀ yanturu fún tọ̀sẹ̀ yìí ẹ̀yin tèmi ẹ̀yin ìzí pọ̀ ńlẹ̀ fún tọ̀sẹ̀ yìí tí mo kó wá lónìí rẹpẹtẹ ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ mu láti bí báyìí ná ẹ jẹ́ mu láti award winning Nollywood actress kan ẹ̀ tán ṣe ìgbéyàwó bó ṣe àìmọ́ Yorùbá máa ní ẹ tó máa máa ṣègbéyàwó á ṣe gudugudu méje ẹ òrìṣà Fẹ́mi ló kọrin yẹn ẹ tó máa máa ṣègbéyàwó á ṣe gudugudu méje yáyá mẹ́fà gan pẹ̀lú Nollywood actress Kẹ́mi Lálá Adélójú ẹ̀ wọ́n ṣe ìgbéyàwó ẹ̀ wọ́n ṣe ìgbéyàwó traditional wedding wọn ní ọjọ́ sunday on the sixteen òní mò ń sọ yẹn àwọn àti ẹ̀ forever love wọn ẹ̀ tó tiẹ̀ jẹ́ pé ẹ̀ ó máa ń se oúnjẹ ni ẹ̀ àsoúnjẹ ni chef òun lẹ́ni yìí ó máa ń se oúnjẹ ẹ̀ òun àti wọn náà jọ ṣe ìgbéyàwó alárinrin ní ìlú èkó ẹ̀ ní àyájọ́ ọjọ́ sunday nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrity Àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ wọn ló wà ńbẹ̀ láti dayọ̀ dùnnú pọ̀ pẹ̀lú wọn láti bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ pé àwọn couples yìí wọ́n ti keep relationship wọn ẹ̀ wọ́n ti keep ẹ̀ ní secret for a very long time tó tiẹ̀ jẹ́ pé bóyá àwọn ọ̀rẹ́ wọn àwọn close friends wọn nìkan ló mọ̀ nípa relationship wọn àwọn náà mọ̀ ọ́n pẹ̀. Ṣùgbọ́n wọ́n wá make ẹ̀ official finally ẹ̀ láti ṣe traditional wedding wọn ní ìlú Èkó bó ti jẹ́ pé àwọn méjèèjì kódà wọ́n dùn wá nínú wọn mórí wa wú torí ijó tó ń jó kódà kí wọ́n ti ṣe practice yẹn sílẹ̀ ó hàn pé àwọn couples wọ́n fẹ́ràn ara wọn dáadáa kí ọkọ àtìyàwó tó lè máa jó ijó kan náà Eh, ní ọjọ́ wedding wọn ẹ máa ti mọ̀ pé wọ́n close gan eh, wọ́n jẹ́ kí orí everybody wú eh, àwọn tó attend wedding náà ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrities ló wá wà ń bẹ̀ tí mo ṣe sọ síwájú ẹ jẹ́ sáré dárúkọ àwọn díẹ̀ tó wà níbẹ̀ akakatọ́ ni wọ́n ṣùgbọ́n màsáì sọ díẹ̀ fún yín ẹ ara wọn láti rí ọmọ́sọ́lá jọládé ẹ̀kẹ́yìndé ara wọn láti rí rita dominic ọmọwùmí ẹ̀ olórin bẹ́ẹ̀ náà la rí ebuka bẹ́ẹ̀ náà la rí Adesuwa Etomi àti ọkọ ẹ̀ Baki W ẹ àwọn gan ṣe couples ẹ couples lọ síbẹ̀ ni bákan náà la dẹ̀ tún rí ẹ Kẹ́hìndé Bankole àti mama, ẹ Jọkẹ́ Silva àìmọye àwọn celebrities ló wà ń bẹ àkàkà tán ni wọ́n ẹ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé everything went successfully níjọ́ yẹn ẹ inú wọn dùn bó ti ṣe pé àti ọmọ wù mí náà wọ́n gba mic àwọn náà forin wọ́n fi dá wọn lára yá láti iléeṣẹ́ wa ń bìbà ìbílẹ̀ rèdíò àwọn náà wá kí àwọn couples yìí pé happy marriage life to them wọ́n ti so wọ́n pọ̀ báyìí èso àti ẹ̀ṣẹ̀ kò ní tú wọn ká lágbára ọlọ́run ẹ̀yin tẹ́ni ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún fún yín ní another news nípa Nollywood actress èmi tí Yorùbá ni mo wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ Victoria Kọ́láwọlé ẹ̀ òun náà ti announce pé òun gan ti kúrò ní ẹgbẹ́ single ladies o ẹ̀ ń kọ́ síbẹ̀ pé àwọn ti kúrò lẹ́gbẹ́ single ladies ẹ̀ àwọn ti kúrò níbẹ̀ àwọn ti kúrò níbẹ̀ bẹ́ẹ̀ àwọn ti wà engaged pẹ̀lú love of her life ẹ̀ eh, ní ìlú Dubai òun náà ti fi picture yẹn ránṣẹ́ sí ìlú Nàìjíríà láti ìkànnì ẹ̀ eh, Instagram wọn òun náà ti upload picture yẹn wọ́n kàn ya picture ọwọ́ wọn eh tí ríǹgì wà ń bẹ̀ wọ́n dẹ̀ kọ́ sórí picture yẹn pé finally pẹ̀lú eh ẹ̀ eh, symbol of love òun náà kọ́ síbẹ̀ àwọn náà wá kí eh Victoria Kọ́láwọlé láti lè ṣe wa pé congratulations to her and she's now engaged she's taken already gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì mọ̀ bóyá ṣe ń rò pé ah Victoria Kọ́láwọlé o ah mo dẹ̀ láìgẹ́ mo ní crush fún ẹ má ro ẹ̀yin tèmi ẹ má ro o ẹ̀yin dáàdi wa ń lé ẹ̀yin brọ́dà ẹ̀yin brọ́dà sis wa ẹ má ro torí Victoria Kọ́láwọlé ó ti kúrò lẹ́gbẹ́ single lady she's now taken she's engaged bó tẹ̀ ṣe pé wọ́n wà ní ìlú Dubai lọ́wọ́lọ́wọ́ àwọn náà kí wọn congrats ẹ̀ eh, láti lè ṣe ọba bíbẹ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ ẹ jẹ́ kí n tún sáré fún yín another news nípa Nigeria eh, superstar hey ẹ̀yin tèmi mo sọ̀rọ̀ nípa David Adeleke Eh, David Adeleke ò ṣe bẹbẹ kódà ha ọmọkùnrin ó jọ mí lójú eh, ẹn tèmi ó yà mí lẹ́nu David ṣe bẹbẹ David ó cancel eh, remaining days tó yẹ kó lò fún lock up US toy. Hmm Davido cancel ẹ̀ nítorí ìdí kíni nítorí pé ó fẹ́ return sí Nàìjíríà fún eh, Nigerian Youth Service Corps program ẹ̀ ó nítorí ẹ̀ gọ́ngọ́ lòun fi cancel us toy wọn bó ti ṣe pé àwọn kan sì ẹ̀ ti ń bu pé kí ló tó ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ yòówó ló lose bẹ́ẹ̀ yẹn àti dánwó padà ṣé torí nàìjíríà bọ́ ẹ̀ Davido ó prove ara ẹ̀ to be a good Nigerian to be a good citizen of this country ṣé pé ìlú òun nílùú òun òun ò lè fọwọ́ sí júwèé lé bàbá òun Davido ti cancel program ẹ̀ ẹ̀yin tẹ́mi tẹ́ ẹ bá gbàgbé tẹ́ bá rántí pé mo mú ìròyìn wá ẹ̀ láàrin àwọn ọ̀sẹ̀ tá a lò kọjá wípé Davido ẹ̀ ìgbà tó lọ sign nílùú Èkó ẹjọ́ kejì gangan ló tẹkọ̀ létí ẹ̀ tó travel lọ sí ìlú US láti bẹ̀rẹ̀ ẹ̀ lock up ẹ̀ toy US toy tó dẹ̀ lọ nígbà yẹn ṣùgbọ́n àárín ọ̀sẹ̀ tó kọjá oní Davido upload picture kan pé òun ti cancel Eh, òun ti cancel tour yìí nítorí eh, NYSC òun tó yẹ kóun ṣe as graduate ní ìlú Nàìjíríà tó pọn dandan fún àwọn graduate wa ipò òun ti cancel ẹ̀ wípé date tuntun ó máa fojú hàn láìpẹ́ fún àwọn fans òun pé kó má bínú eh, ẹ̀ pọ̀ sí ẹ̀dùn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ̀ Nàìjíríà ń pe òun òun gbọ́dọ̀ lọ sílé pé òun dẹ̀ máa make sure pé wọ́n refund àwọn owó fún ticket bóyá àwọn táwọn èèyàn ti rà tẹ́lẹ̀ ipò òun máa make ẹ̀ pé òun máa return ẹ̀ fún àwọn fans òun nípa àwọn Davido team pé kán má bínú ẹ̀ nípa àwọn máa ṣiṣẹ́ láti reschedule ẹ̀ date tuntun fún àwọn Austin Dallas àti LA àti San Francisco ipò òun máa renew another date ìgbà tí Davido wá um, tó fi picture yìí tó fi síta ó wá kọ síbẹ̀ ẹ̀ ó kàn kankan sí abẹ́ ẹ̀ jẹ́ sáré ka fún yín tó ṣe kọ síbẹ̀ ó ní I apologize to all my fans but duty calls but I promise new day will be announced for Austin, Dallas, LA and San Francisco france ẹ̀ tó ṣe kọ́ nìyẹn ẹ̀yin ẹ̀yin ara wa ní Dallas ní Austin ní fa ẹ má bínú o Davido ní láti wálé láti wá ṣe ẹ ojúṣe bàbá ẹ nílẹ̀ bàbá ẹ ń bí báyìí èyí tí ó má bí ọmọ gidi ni a tó fi lè padà wálé tó fi odidi ẹ̀ tọ̀ sílẹ̀ ọmọ gidi ni ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbórin díẹ̀ ná tí wọ́n bá tún padà dé ẹ̀ máa tún máa já yín sí tó ṣe ń lọ lórí àwọn celebrity news tó wà ní àárín ọ̀sẹ̀ tá a lò kọjá ẹ jẹ́ ká gbórin díẹ̀ ná mò ń bọ̀. Nigeria is a god. is a god. Oh God is a god. Oh, this is a god. is a god. He's a god. He's a god. Jerry Wale is a god. Oh, this is a god. Malosu, this is a god. How much you want better? This is a god. Bado Pasti, but this is a god. Away match is a god. Refitika is a god. For what? Bill Wale is a god. So what if it's penalty is a god? Chelsea is a goal. YBL is a goal. Nigeria is a goal. Oka Demons is a goal. Imaka is a goal. Besenu is a goal. My enemy Toba Bay is a goal. Kiri Up is a goal. Shaku Shaku is a goal. Loju is a goal. Pagonue is a goal. Tembotus is a goal. Chilao is a goal. Skibobo is a goal. Skibobo is a goal.

Чего? ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà pẹ̀lú orin linkesh olamide is a go òun náà pé táìtù yẹn náà mo tún fi ń kí káàbọ̀ padà sórí ètò yín ètò wa entertainment series pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Lady D náà ni mo tó fi ń kí káàbọ̀ padà sórí ètò wa ẹ kí tó lọ lẹ́ẹ̀kan ni mò ń já yín sí i lórí àwọn eh, celebrity news tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá eléyìí tí mo tún fẹ́ fún yín náà ni nípa another Nollywood actress ẹ̀yin tèmi another Nollywood actress àwọn náà tún ṣe bẹ́ẹ̀bẹ́ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá mo sọ̀rọ̀ nípa Tèmítọ́pẹ́ Ṣọ́làjà Tèmítọ́pẹ́ Ṣọ́làjà ó ra ọkọ̀ tuntun hmm, ẹ wò ó ọkọ̀ yẹn gbẹ tán ẹ̀yin tèmi black in colour ni Aquara jeep eh jeep ni ńlá ló ṣẹ̀ṣẹ̀ ra ló ṣẹ̀ṣẹ̀ rà láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá bó ṣe ṣe pé news yìí celebrity gangan kọ́ ló announce ẹ̀ síta colleague ẹ̀kọ́ ló announce ẹ̀ síta mo sọ̀rọ̀ nípa Nollywood actor ìtẹ̀lẹ̀ àwọn gangan náà upload picture ẹ̀ sórí platform yẹn wọn lórí Instagram ṣùgbọ́n actress yìí ó fi ẹ̀mí ìdùnnú ẹ̀ hàn àti ẹ̀mí ìmoore láti sọ fún wọn pé wọ́n ṣe é tí wọ́n kí òwò àwọn náà wá fi àsìkò yìí à ń kí Tèmítọ́pẹ́ Ṣọ́làjà wípé wọ́n kú eh, mọ́tò tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ rà wípé mọ́tò náà kò ní jẹ́ kó sí ikú wọn lágbára ọlọ́run wọ́n á tún rẹ́lẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ àwọn Nollywood actress àti actor wa wọ́n ṣe bẹ̀bẹ̀ ẹni tó ń ra lé ra lé ẹni tó ń ra mọ́tò ra mọ́tò ẹni tó ń ra oríṣiríṣi nǹkan ṣáà ń rà eh, Tèmítọ́pẹ́ Ṣọ́làjà àwọn náà ti darapọ̀ mọ́ àwọn ẹlẹ́gbẹ́ ọkọ̀ nìyẹn ẹ̀wọ̀n eh, lọ́wọ́ nígbà nídìí wọn àwọn náà kí wọn láti lè ṣe wà níbí báyìí ẹ̀yin tèmi ẹ jẹ́ mẹ́nu kúrò lórí ẹ jẹ́ kí n tó fún yín ní another news ẹ nípa two thousand and eight. 2018 uh, eh, City People uh, Movie Award tó wáyé ní ọjọ́ Sunday on the 16 uh, eh, Movie Award yìí wọ́n ti sọ síta láti on the 8 náà ti announce ẹ̀ síta wípé àwọn fẹ́ fún àwọn celebrity uh, ní award gẹ́gẹ́ bí ṣe wọ ní every year tó ṣe máa ń fún àwọn òṣèré orí ìtàgé ní award eh, ìlú Èkó ló ti wáyé ní Ìkẹjà náà on the 16 ní September eh, Sunday tá a lò kọjá yìí òun ló wáyé ní ìlú èkó ẹmọye celebrities ló wà ń bẹ ẹ ló wà ń bẹ àwọn bàbá wa ẹ ọ̀túnba jíjẹ kòsọkọ àwọn náà wà ń bẹ pẹ̀lú àwọn ọmọ wọn méjèèjì ẹ ṣọlá kòsọkọ àti ẹ bídèmí kòsọkọ bẹ́ẹ̀ náà dẹ̀ tún ni àwọn fámìlì bàbá wa adébáyọ̀ sálámì gbogbo àwọn ọmọ wọn pátá ọ̀nà wà ń bẹ̀ ẹ̀nà wà níbi àwọ́ọ̀dì yìí àwọn tó ṣe wà àwọn yorùbá actress àti actor tán ṣe wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn eléyìnbó náà wà ń bẹ̀ ẹ̀yìn ibẹ̀ náà láti rí Ṣẹ́gun Àrìnze kódà àwọn olórin gan wà ń bẹ̀ ẹ̀ láti bá àwọn èèyàn dúró fún award tán gbà yìí ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn tán gba award fún yín ẹ̀ ní sẹ̀sẹ̀ ń tẹ̀lé ṣùgbọ́n mi ò ní ìka tán màá kàn ra mú díẹ̀ nítorí wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n màá ka díẹ̀ fún wa ẹ̀ ká lè mọ iye àwọn èèyàn tó gba award àti tó ṣe gba award sí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti eh, ọ̀dọ̀ Nollywood actress Ọmọ́tọ́lá Jọládé Kẹ́hìndé àwọn náà gba award eh, movie icon of the year ẹni eh, ọjọ́ Sunday yẹn bákan náà la dẹ̀ tún rí best actress of the year ní èdè eh, English èdè òyìnbó eh, Ruth, Ruth Kadiri àwọn náà gba awọ́ọ̀dù yìí, bákan náà Didace Latyuri rí Best New Actress of the Year Yorùbá um Oyèbádé Adébímpé àwọn náà gba awọ́ọ̀dù yìí, bákan náà la dẹ̀ tún Best Actor of the Year Yorùbá um eh, Abdul Lateef Adédìméjì àwọn náà gba awọ́ọ̀dù yẹn bẹ́ẹ̀ náà la dẹ̀ ti rí best movie producer of the year ti yorùbá eh, allwell adémọ́lá àwọn náà gba award yìí bẹ́ẹ̀ náà la dẹ̀ ti rí best young eh, producer of the year olúwaṣèyí ẹdùn eh, òun ló gba award yìí bákan náà la dẹ̀ ti rí best new actor of the year yorùbá eh, tèmídayọ̀ ẹnìtàn àwọn náà gba award yìí bákan náà la dẹ̀ ti rí first A rising actress of the year female ẹ̀ eh, ti obìnrin ọmọwùmí toríọlá àwọn náà gba àwọ́ọ̀dì yìí bákan náà ẹ̀ tún rí most promising actress of the year ti yorùbá nkechi and eh, blessing sunday àwọn náà gba àwọ́ọ̀dì yẹn bẹ́ẹ̀ náà lára ẹ̀ tún rí best supporting actor of the year ti yorùbá adeniyi johnson àwọn náà gba àwọ́ọ̀dì yẹn bẹ́ẹ̀ náà la ti rí best supporting actress of the year sí yorùbá ẹniọlá àjàó àwọn náà gba award yẹn bákan náà la rẹ̀ ti rí most innovative actor of the year fẹ́mi adébáyọ̀ ọmọ bàbá sàlámì àwọn náà gba award yẹn bákan náà la rẹ̀ ti rí best comedian comedy actor of the year ti yorùbá eh, tayo ẹ̀ẹ́tayọ̀ amọ́kẹ́dé tí gbogbo wa tún máa ń pè ní ìjẹ̀bú àwọn ló gba àwọ́ọ̀dì yẹn bákan náà rẹ̀ tún rí ẹlòmíì tó tún gba àwọ́ọ̀dì comedy actor of the year ní èdè òyìnbó Charles Inuji ẹ àwọn náà gba àwọ́ọ̀dì yìí ẹ díẹ̀ tí mo máa mú wá fún yín nìyẹn ṣùgbọ́n àwọn kí gbogbo àwọn celebrities tó ń gba award pátápátá láti iléeṣẹ́ wa ń bíbá pé congratulations to you too bó ṣe ṣe pé ìgbà tó kọ́kọ́ list tán list orúkọ ẹ̀ jáde ní on the eight ẹ̀ẹ́n oṣù tá a wà yìí náà náà list on the eight of September tí wọ́n list orúkọ yẹn jáde ẹ̀ẹ́n controversy kékeré fẹ́ wà nípẹ̀ nígbà tí ẹ̀ẹ́n Yomi Gold tí wọ́n rí orúkọ wọn lára supporting actor ẹ̀ẹ́n nígbà yẹn wọ́n kọ́ síbẹ̀ pé àwọn ò ever root anybody rí o àwọn ó dẹ̀ máa ṣe dáadáa ipe supporting actor ipe ó kéré ó bì lóògan sí standard àwọn so àwọn ò need award wọn kí àwọn city people movie award pé kán lọ yọ orúkọ àwọn kúrò kódà pé sánsán òun náà ni àwọn award yìí àwọn tó máa ń nominate àwọn ènìyàn fún award No ẹ̀dì ti ibi supporting actor yẹn wọ́n dẹ̀ yorùkọ Yomi Gold kúrò níbẹ̀ nígbà yẹn tán ṣe kọ́kọ́ sọ síta ṣùgbọ́n wọ́n ti pín award yìí fún àwọn tó tọ́ sí ní àyájọ́ ọjọ́ Sunday gbogbo àwọn tó wá gba award pátápátá àwọn náà kí wọ́n kú oríire láti iléeṣẹ́ one bíbáyé láti Ìbílẹ̀ rédíò pé congratulations to you too ọlọ́run ò ní jẹ́ kí award yẹn kó jẹ́ àgbàmọ́ fún yín ẹ máa tún gbélé tó jù bẹ́ẹ̀ lọ ayé tèmi ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún bọ́ sí ẹ another news nípa Nollywood actress emin mo sọ̀rọ̀ nípa Fúnkẹ́ Adéṣíyan ẹ Fúnkẹ́ Adéṣíyan wọ́n ti sọ̀rọ̀ síta wọ́n ti declare intention àwọn Eh, wọ́n declare intention wọn fún láti run fún post eh, ní two thousand and nineteen eh, ní Ọ̀yọ́ state wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ dipò wọ́n fẹ́ dupò ní ọdí ní two thousand and eighteen ní election tó ń bọ̀ ẹ lórí Instagram wọn òun náà ti make declaration yìí ẹ náà di thirteen ní àyájọ́ ọjọ́ Thursday wọ́n post picture kan wọ́n wá kọ àìmọye nǹkan síbẹ̀ ẹ̀ wọ́n fi sọ pé àwọn tiẹ̀ ti already pick form àwọn ti pick form up wípé àwọn dẹ̀ ti ready láti contest eh, fún ipò kan ipò ńlá kan ní Ọ̀yọ́ state lábẹ́ eh, pátì kan ní Nàìjíríà níbí báyìí wípé àwọn dẹ̀ tún ti ń rí eh, ìfẹ́ gbà lọ́wọ́ àwọn loved ones àwọn wọ́n ti fi ìfẹ́ hàn sáwọn wọ́n ti ṣàdúrà fún àwọn àwọn nígbàgbọ́ pé àwọn máa débẹ̀ àwọn náà wá gbàdúrà fún eh, actress Nollywood actress sister fúnkẹ́ adéṣíyàn wípé ẹ̀ ọlọ́mà grant wishes yín láti iléeṣẹ́ wa bíbá wa náà wish yín ní best of luck ẹ̀ ìpè ọlọ́run wa grant wishes yín ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tún gbọ́rin díẹ̀ ná tí má padà dé ẹ̀ màá tún máa já yín sí tó ṣe ń lọ lórí àwọn entertainment news ẹ̀ ní ìlú nàìjíríà àti lókè òkun mú bọ̀ ná ẹ jẹ́ ká gbọ́rin díẹ̀. Mm-hmm. Baby, all I want is you. Five thousand, having Baby, all I want is you. padà pẹ̀lú orin banky w àti chidinma onámọ̀fin kí n káàbọ̀ padà sórí ètò yín ètò wa entertainment news náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ladydee náà ni mo fi kí n káàbọ̀ padà ẹ kí tó máa tẹ̀síwájú ẹni sáré fàsìkò kí mọ́mì mi ọmọlọ́lá lọ́lá mo rí ọwọ́ yín mà ẹ mọ́mì mi dáadáa my beautiful mọ́mì wọ́n ní good afternoon lady D good afternoon to you ma ẹ báwo ni ma báwo ni ọwọ́ ṣẹ́ṣẹ́ ọwọ́ ṣẹ́ ń yá mà ẹ báwo ni business ma ẹ kù káràkátà látàárọ̀ ẹ ṣé gan ma fún ìfẹsẹ̀ ẹni sí wa fún ìfẹsẹ̀ ẹni sí èmi gangan ọmọ yín Lady D ẹ ṣé gan ma fún every time mi gbogbo ẹ̀yin tẹ̀lé send like gbogbo ẹ̀yin tẹ̀lé send love gbogbo yín pátápátá ni mò ń rọ́wọ́ ẹ ṣé gan dáàdì wa ẹ ṣé gan mọ́mì wa ẹ ṣé gan ẹ̀gbọ́n ẹ ṣé gan olólùfẹ́ wa lórí ìbílẹ̀ rédíò ẹ ṣé gan sa ẹ ṣé gan ma fún ìfẹsẹ̀ ẹni sí wa mò ń rí ọwọ́ yín pátápátá ẹ̀yin ṣe mí kí tó lọ lẹ́ẹ̀kan mo ní tí n bá padà dé pé màá tún máa tẹ̀síwájú láti máa fún yín ní àwọn news tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá ẹ jẹ́ kí n tún mú láti bí báyìí ná ẹ jẹ́ kí n tún mú láti ọ̀dọ̀ ẹ fifty seven years old eh, Hollywood eh, actor mọ́sítà nípa Eddie Murphy eh, gbogbo ara máa mọ ẹni dáadáa wọ́n sábà sábà máa ń wo American film àwọn àmì ẹ̀sán jẹ́ Eddie Murphy Eddie Murphy wọ́n expect tenth child wọn ọmọ kẹwàá Eh, nǹkan tí mo ń try láti sọ nìyẹn ọmọ kẹwàá pẹ̀lú girlfriend wọn eh, girlfriend wọn Paige eh, tóun jẹ́ thirty nine years of age àwọn méjì wọ́n ti ní ọmọ obìnrin ọlọ́dún méjì kan wọ́n ti ní tẹ́lẹ̀ elite òun lórúkọ ọmọ yẹn ṣùgbọ́n àwọn méjì wọ́n tún expect another bouncing baby boy ẹ̀ wọ́n expect ẹ̀ very soon a ti ń wò nípa nípa ọ̀rọ̀ tí ìyàwó wọn sọ síta wọ́n sọ pé ó likely pé December gangan làwọn máa give birth làwọn máa give birth àwọn náà àwọn wish wọn ní safe delivery page àwọn wish wọn safe delivery ipò máa bí ọmọ náà láyọ̀ àti àlàáfíà Eddie Murphy wọ́n expect ten child wọn pẹ̀lú girlfriend wọn page eh, by December òun náà expect ọmọ yẹn ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ̀ ẹ yẹ kí n tún fún yín ní another news nípa yorùbá movie director mo sọ̀rọ̀ nípa òkìkí afọláyan àti pretty nollywood actress kan bímbọ́ eh, ògúnlọ́wọ̀ eh, ògúnlọ́wọ̀ àwọn méjèèjì wọ́n ti wà into a serious eh, relationship and for a while bó ṣe jẹ́ pé wọ́n tiẹ̀ fi wọ́n fi pamọ́ fún àwa ènìyàn àwa fans wọn àti Bímbọ kò dáa o ṣùgbọ́n anyway wọ́n ti make ẹ̀ official wọ́n ti sọ síta sìn ipò àwọn méjì àwọn ti ń date for a very long time kódà táà sí Bímbọ ṣe sọ ẹ̀ wọ́n sọ báyìí pé wọ́n ti ń date for the past eleven years ẹ̀ torí náà ọ̀rọ̀ tán kọ síta wípé eleven years làwọn ti wà together eh, according to the news tá a rí kà a sì rí gbọ́ wípé àǹtí Bímbọ́ Nollywood actress yìí wọ́n ti mú lọ sílé director yìí wọ́n ti lọ ń gbé nílé ẹ̀ eh, ní Arepo ní Ogun State ẹ̀ eh, wọ́n ti jọ ń gbé bẹ́ẹ̀ náà dẹ̀ tún ni eh, ìgbà tí àǹtí Bímbọ́ tán ṣí eh, beauty business tiwọn nígbà yẹn àmọ́ ẹni tó ń ṣí fún wọn àwọn kan ní man friend ni àwọn kan ní kinní kan ni ṣùgbọ́n nísìnyí ẹ̀ eh, ó ti fojú hàn pé ẹ̀ movie director yìí ẹ̀ Òkìkí Afọláyan àwọn gangan náà ṣí beauty business yìí fún wọn àǹtí Bímbọ́ fúnra wọn gbà tán sọ ọ̀rọ̀ yìí lórí Instagram tó post picture àwọn méjèèjì together àìmọye ọ̀rọ̀ náà kọ síta ṣùgbọ́n màá mú ẹyọ kan wá fún yín nínú nǹkan tán kọ ẹ jẹ́ kí n kọ ẹ jẹ́ kí n sọ fún yín tán ṣe kọ síbẹ̀ ẹ wọ́n kọ síbẹ̀ pé who am I who am I that you are so thoughtful of ọba two thousand hashtag ọba two thousand and eighteen wọ́n wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn pé who am I that you have given another chance to love wọ́n fi question mark síbẹ̀ wọ́n tún wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn pé Over to you almighty God set to marry my best friend over eleven years Eh, God you are excited wọ́n wá tí wọ́n tẹ̀síwájú àánú ọ̀rọ̀ wọn pé marrying my best friend and my gist partner wọ́n wá hashtag ẹ̀ síbẹ̀ pé ọba two thousand and eighteen taking hashtag hook hashtag another chance hashtag blessing wọ́n wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn pé basic nínú calculation àwọn nǹkan tí ọba 2018 yẹn tó simply means òun ni pé ẹ òkìkí bímbọ́ afọláyan 2018 nínú ọ̀rọ̀ wọn míì ẹ̀ wọ́n ti wá dúpẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn ènìyàn tó ń send message tó ń lò wọ́n because a lot of celebrities àwọn Mercy Aigbe àti Ìyábọ̀ Òjó gbogbo wọn pátápátá ló ti bẹ̀rẹ̀ sí ní kí wọ́n ẹ̀ nígbà tán ti rí picture yẹn wọ́n fi dúpẹ́ lọ́wọ́ àwọn fans àti àwọn well wishers ẹ̀ eh, wípé àwọn dúpẹ́ lọ́wọ́ wọn fún calls àti message wípé àwọn fẹ́ marry best friend àwọn nǹkan tí wọ́n sọ nìyẹn ẹ eh, ẹyin tèmi ó look like pé hmm, another wedding is around the corner ó dà pé kí rọra máa pìpì ara mi báyìí torí mo máa gbé gèlè mo máa gbé lọ síbẹ̀ yẹn jọ́sí àwọn àti òkìkí ẹ̀ eh, àti bímbọ àti movie director Òkìkí Afọláyan tó máa fẹ́ ṣe wedding wọn máa gbégèdè mi lọ síbẹ̀ ni o ẹ̀yin tèmi ká máa gbáradì sílẹ̀ torí ẹ̀yàn dà pé wedding mi ó tún ti súnmọ́ sílé láàrin àwọn Nollywood actor and actress wa ẹ̀yìn ká máa múra àwa náà wá kí wọn láti lè ṣe wá ń bí báyìí pé congratulations to them both God ma bless you ní ọ̀wọ́n wọ́n ṣe ń gbáradì láti ṣe ìgbéyàwó wọn ọlọ́run á mọ́jú ọ̀rọ̀ bó ṣe ṣe pé wọn ò tí ì disclose ẹ̀jọ́ tó bá fẹ́ mú síta ṣùgbọ́n ẹ̀yin tèmi tó bá ṣe lọ lórí ẹ̀ máa mú wá fún yín ẹ má wọrí ẹ kúkú mọ̀ elétí ọ̀fẹ́ ní lady d tí bá ṣe ń gbọ́ báyìí má máa mú wá ni lẹ́lẹ́lẹ́ má máa mú wá fún yín náà ni aside hot ni kò yẹ yín bẹ̀yẹn má mú wá fún yín ẹ̀ tó bá ṣe ń lọ ẹ tèmi ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ ẹ jẹ́ kí n fún yín ní another news ẹ ẹ̀yin tèmi news inú mi dùn gan nígbà tí mo rí i ẹ ní àárọ̀ àná inú mi dùn gan lọ́pọ̀lọpọ̀ our baby is finally here hey ẹ̀yin tèmi ọ̀làdùjù famous uh, Nigerian blogger Linda Ikeji she has now delivered a bouncing baby boy hey ẹ̀yin tèmi oríire ńlá ni àti eh, Linda ṣe pé trust nine months tí wọ́n àti Linda wọ́n ṣe bẹ̀bẹ̀ tó ṣe ń jó tán ṣe jimmy bẹ́ẹ̀ náà lọ náà lọ ṣe fashion tán ṣe gbogbo ẹ̀ kódà tí èyàn bá tí ìnáyìn oyún àwòyàn nítorí àti Linda wọ́n jẹ́ kí oyún yẹn kó wù yàn ẹ̀ nígbà tán ni ẹ ṣùgbọ́n àti Linda fúnra wọn àwọn upload picture ara wọn nígbà tán gbé ọmọ wọn dání ní àárọ̀ kùtùkùtù àná on the seventeen of September ìpè àwọn ti deliver bouncing baby boy. Eh, our baby is finally here orúkọ tèmi fọmọ yẹn nìyẹn baby j ẹ àti Linda nígbà tán upload picture yìí wọ́n wá kàn kókó sábẹ̀ ẹ jẹ́ kí n sáré kà fún yín ẹ̀ tán ṣe kọ síbẹ̀ wọ́n kọ síbẹ̀ pé oh, oh dear lord i am a mom i am a mom baby j is here he was born he was born today to, to, on the seventeenth september this is so sur surreal Thanks you guys so much for the love through the, this journey and thank for all the well wishes love you guys tí wọ́n ṣe kọ́ nìyẹn àwọn náà wá kí àǹtí Linda Linda Ìkejì ó yẹ kí nígbà tó ń ya picture yẹn ẹ àwọn ìyá wọn bàbá wọn wọn wà ń bẹ ní hospital àwọn àbúrò wọn ẹ Lara àti Sandra gbogbo wọn àtọkùnrin tó ní ẹ ó wà ń bẹ tí àwọn náà bá wọn ya picture pọ̀ ní hospital láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò àwọn náà wá kí aunty Linda Ikeji congratulations to you ma and eh, finally baby J is around ẹ̀ eh, akínyín láti iléeṣẹ́ wa pé ọlọ́run á wọ ọmọ náà ọlọ́run á dá sí ẹ̀yin sẹ́mi ẹ jẹ́ ká tún gbọ́rin díẹ̀ ná ẹ ti bá padà dé má máa fún yín ní news nípa àwọn celebrities tó ṣe ọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá mò ń bọ̀ ná ẹ jẹ́ ká gbọ́rin díẹ̀. àwọn ọjọ́ sí wọlé wọ́n tún fi kọta wọ́n mọ̀ dání. gbà kó jẹ́ yéé máa táyé máa fún gbà kó jẹ yé máa fún bẹ̀rẹ̀ yó lọ́gọ́dún jẹ́ ìlú bẹ̀rẹ̀ ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa entertainment tube pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí yín káàbọ̀ padà pẹ̀lú orin small doctor penalty òun náà pé title yẹn ẹ kí n tó máa tẹ̀síwájú ẹ ẹ jẹ́ sáré tó kí mọ́mì mi ọmọ lọ́lá lọ́lá mo sì rẹ ọwọ́ yín mà mo rí pẹ́yìn gan ẹ fi ẹsẹ̀ ra jó ẹ gbádùn orin yẹn ẹ good to know pẹ́yìn gan gbádùn orin yẹn mo dẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́ni láìkì ẹ ṣe gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ẹ kú àdúrótì ẹ̀ látàárọ̀ ẹ̀ ń ṣe ni mo sọ pé kí n bá padà dé lẹ́ẹ̀kan máa fún yín ní àwọn celebrities tó ṣe ọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá ẹ̀yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìlú ọba lọ́hùn-ún ẹ̀yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìlú ọba lọ́hùn eh, mo rí ọlọ́jọ́ ìbí kan ní ìbá Colin eh, Andrew Colin Andrew eh, wọ́n ṣe ọjọ́ ìbí English Italian actor òní wọ́n eh, wọ́n máa ṣeré orí ìtàgé dáadáa ẹni eh, tí máa máa sọ wípé káwọn èèyàn tó máa ń wo American film kọ́ tẹ̀lé mọ́ ẹni yìí ẹni yìí kò pa takuntakun nínú Kingsman Eh, kingsman àwọn tá a bá ti wò ó the secret service máa yí kó buka takuntakun nínú kingsman eh, wọ́n ṣe ọjọ́ ìbí ní on the tenth of september wọ́n náà ṣe ọjọ́ ìbí nígbà tí wọ́n pé fifty eh, fifty eight years of age òun náà pé níjọ yẹn happy birthday to you eh, colin eh, andrew happy birthday to you sir bákan náà dẹ̀ tún ni mo sọ̀rọ̀ lọ́jọ́ ìbí kan náà níbí báyìí media mogul òun ni wọ́n dẹ̀ wọ́n dẹ̀ tún máa produce movie Eh, mo sọ̀rọ̀ nípa mo. Mo mohammadu eh, mo mohammadu òun lorúkọ wọn àwọn náà celebrate birthday wọn eh, mama ẹ celebrate birthday wọn ní on the eleventh eh, on the eleventh of september only mama celebrate birthday wọn happy birthday to you ma because she she is old but you can't know téèyàn bá rí wọn á rò pé bóyá ọmọ thirty àbọ̀ ọmọ sixteen kan ni but she is over fifty but she looks very young ẹ eh, happy birthday to you ma ẹ eh, igba ọdún ọdún kan lágbára ọlọ́run bákan náà dẹ̀ tún ni mo tún rọ́ lọ́jọ́ ìbí kan náà níbí báyìí Terry J Henson hey I love this woman eh, American actress òní wọn singer ni wọn actor ni wọn ẹ tí bá máa pè é tí bá máa ṣe rán àwọn èèyàn wa létí àwọn tá bá máa ma American film dáadáa ẹ tó bá wo series ẹ movie Empire ẹ mo sọ̀rọ̀ nípa Cookie Lion ẹ Terry Terry G Henson ongangan lórúkọ wọn Cookie ẹ Lion ẹ òní nínú Empire àwọn náà ṣe ọjọ́ ìbí ní on the eleventh of September nígbà tó ń pé forty eight years of age hey àwọn èèyàn fẹ́ dàgbà mọ́ but she doesn't look like her age but she's forty eight happy birthday to you cookie, eh, may you live long ma eh, ọlọ́jọ́ ìbí làwọn náà bákan náà dẹ̀ tún ni mo tún rọ́lọ́jọ́ ìbí kan náà níbí báyìí Christopher Bridge eh, Christopher Bridge professionally known as Lila Cruz olórin ni wọ́n rapper nílùú òyìnbó American rapper and actor òní wọ́n wọ́n máa ń kọrin wọ́n dẹ̀ tún máa ṣeré orí ìtàgé eh, àwọn náà on this on the eleventh of september òun náà làwọn náà ṣe ọjọ́ ìbí forty one years of age làwọn náà pé níjọ́ yẹn happy birthday to you Lira Cruz ẹ̀ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bákan náà dẹ̀tún ni mo ti rọ́ lọ́jọ́ ìbí kan náà níbí báyìí ẹ̀ mo sọ̀rọ̀ nípa Terry Liu ẹ̀ Terry Lee Terry Lee ẹ̀ American actor òun náà làwọn náà ẹ gbogbo àwọn àwọn tí mò ń dárúkọ ẹ ọ̀pọ̀lọpọ̀ wa là ní mọ ẹni tó jẹ́ ṣùgbọ́n ẹ tá a bá rọra fa ìdí àmà fún wa ní clue a máa máa mọ̀ pé ẹni báyìí ló ń jẹ́ báyìí ẹni ló hà ti superman nínú super girl and supergirl series film ni ẹni ló hà superman as cousin ẹ nínú fíìmù yẹn on the 11th of september làwọn náà ṣe ọjọ́ ìbí wọ́n pé thirty one years of age níjọ́ yẹn bákan náà dẹ̀ tún ni mo sọ lọ́jọ́ ìbí mi-ín eh, Tushen Tushen eh, American rapper ono náà làwọn náà àwọn celebrate birthday wọn on the twelve of September làwọn ṣọjọ́ ìbí tiwọn sọ pé forty one years of age níjọ́ yẹn bákan náà dẹ̀ tún ni mo tún lọ́jọ́ ìbí kan náà níbí báyìí Jennifer Kate eh, Jennifer Kate olórúkọ wọn American singer ni wọ́n actress náà dẹ̀ tún ni wọ́n pẹ̀lú àwọn náà celebrate birthday wọn ní on the twelve of September nígbà tó pé thirty seven years of age òun náà pé níjọ́ yẹn happy birthday to you Jennifer Kate eh, láti iléeṣẹ́ wọn rí bàkíyín bákan náà dẹ̀tún ni mo ti rọ lọ́jọ́ ìbí kan náà níbí báyìí Emmanuela Green Emmanuela Green American actress òun ni wọ́n television director òun náà ni wọ́n singer and songwriter náà dẹ̀ tún lẹni tí mò ń sọ yìí àwọn náà celebrate birthday wọn ní on the twelve of september nígbà tó pé thirty two years of age happy birthday to you emmanuel lagrange ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé bákan náà dẹ̀ tún ni mo tún rọ́ lọ́jọ́ ìbí kan náà níbí báyìí media personality òní wọn agbóhùnsáfẹ́fẹ́ mo sọ̀rọ̀ nípa gbẹ̀ngà ọláyíwọlá tí gbogbo àwọn èèyàn tún máa ń pè ní ó yàtọ̀ Eh, media personality òní wọn àwọn náà ṣe ọjọ́ ìbí wọn ní on the thirteen of september eh, thirteen uh, of september náà ṣe ọjọ́ ìbí happy birthday to you uh, eh, gbẹ̀ngà oyàtọ̀ happy birthday to you sir bákan náà dẹ̀ tún rí ni mo tún rí ọlọ́jọ́ ìbí kan náà níbí báyìí Terry Perry eh, Terry Perry mo like man yìí dáadáa ṣùgbọ́n máa toró máa ṣe fíìmù á tún múra bí obìnrin á múra bí màmá àgbàlagbà Terry Perry is an American actor, a playwright and filmmaker. Wọ́n máa ṣáà máa ṣe fíìmù Mama dia àwọn ló máa ọ máa múra bí obìnrin nínú fíìmù yẹn wọ́n lè ṣèyàn bí èèyàn bíi márùn-ún nínú fíìmù kan is so talented uh, American actor òní wọn Terry Perry àwọn náà celebrate birthday wọn ní on thirteen of September nígbà tó pé forty nine years of age happy birthday to you sir uh, may you live long bákan náà dẹ̀ ni mo tún rí ọlọ́jọ́ ìbí kan náà níbí báyìí Nollywood actress oníwọ̀n eh, Mon Mona Lisa eh, Mona Lisa eh, Nollywood actress oníwọ̀n àwọn náà ṣe ọjọ́ ìbí lọ́n di thirteen eh, happy birthday to you bákan náà dẹ̀tún ni mo ṣe rọ́lọ́jọ́ ìbí kan náà níbí báyìí eh, media personality òun náà làwọn náà agbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n eh, mo sọ̀rọ̀ nípa Kenny Ogúnmilọ́rọ̀ eh, Kenny Ogúnmilọ́rọ̀ àwọn náà ṣọjọ́ ìbí thirteen of september òun náà làwọn náà bákan náà dẹ̀tún ni mo ti rọ́ lọ́jọ́ ẹ̀bí kan náà níbí ìbáyìí jújú musician òní wọn délé thomas ẹ̀hún délé thomas ẹ̀hún ni orúkọ wọn àwọn náà ṣe ọjọ́ ẹ̀bí ó ṣe ṣe pé délé thomas wọn ò gbé ní ìlú nàìjíríà níbí ìbáyìí òkè òkun òun náà fi ṣe ibùgbé ẹ̀yìn wọn ṣe ọjọ́ ẹ̀bí wọn ní on the fourteenth of september akin kú ọjọ́ ìbí délé thomas ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àyè sàn bákan náà dẹ̀tún ni mo tún rí ọlọ́jọ́ ìbí kan náà níbí báyìí mọ́mì mi my mommy because I love this mommy eh, mo like wọn dáadáa mo sọ̀rọ̀ nípa mama g eh, mama patient eh, mama g àwọn náà ṣe ọjọ́ ìbí tí wọ́n bá fi mama yẹn tí wọ́n bá fi ṣe ìyọkọ àti wọ́n bá fi ṣe step mom èèyàn ẹ̀kẹ́ nìyẹn mọ̀ pé òun máa rí health ó máa rí ọ̀rọ̀ àpáàdì láyé <laughs> màmá yìí wọ́n máa ṣeré tẹ̀ takuntakun wọ́n máa ṣe fíìmù titara titara gan dáadáa ni màmá màmá jì wọ́n ṣe ọjọ́ ìbí lọ́n the fourteenth of september ó ní màmá ṣe ọjọ́ ìbí ó dà pé àwọn ọmọ tá a fẹ́ lè díẹ̀ a wà nínú september torí september lèmi náà eh, màmá ṣe ọjọ́ ìbí fourteenth of september happy birthday to you ma happy birthday to you grandma eh, may you live long ma bákan náà dẹ̀ tún ni mo tún rọ́lọ́jọ́ ìbí kan náà níbí by Nigerian comedian ẹni tí gbogbo wa máa ń pè ní senator eh, senator happy birthday to you àwọn náà ṣọjọ́ ìbí ní on the fourteenth of September àwọn náà ṣọjọ́ ìbí happy birthday to him bákan náà dẹ̀ tún ni mo tún rọ́lọ́jọ́ ìbí kan náà níbí by popular comedian eh, mo nípa Bright Okocha eh, Bright Okocha ẹni eh, tí gbogbo wa tún máa ń pè ní basket mouth. Hmm Basket basketmouth àwọn náà ṣọjọ́ ẹbí september òun náà ni àwọn náà on the fourteenth of september làwọn náà ṣọjọ́ ẹbí wọn nígbà tó pé forty years of age ní september happy birthday to you eh, bright okocha eh, basketmouth bákan náà dẹ̀ tún ni mo ti rọ́lọ́jọ́ ẹbí kan náà níbí báyìí last eh, but not the least eh, tó wà lórí eh, lórí list mi bí báyìí nollywood actor òun ni wọ́n mo sọ nípa adébáyọ̀ david adébáyọ̀ david àwọn náà ṣọjọ́ ìbí on the sixteen of september òun làwọn náà ṣọjọ́ ìbí happy birthday once again sí gbogbo àwọn ọlọ́jọ́ ìbí àwọn celebrity wa ṣé mo fẹ́ máa celebrate pé kò ṣe báyìí òun ló máa ń mórí yá láti máa kí wọn gan làwọn gan ti máa mọ̀ pé a gbàgbé àwọn happy birthday to you all ìgbọ̀dún ọdún kan ni ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti ààyè ẹ̀yin tèmi kí tó wọn máa lọ fún tọ̀sẹ̀ yìí ẹ̀yẹ sáré brèvè fún àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ wa pé tá a ṣe fẹ́ parí làwọn ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ̀yin tèmi ẹ má wọ́rì ẹ má wọ́rì rárá tí má ṣe ń parí ẹ̀yẹ kan rásẹ̀ play button ó máa bẹ̀rẹ̀ all the way from stars ẹ eh, ó máa bẹ̀rẹ̀ fúyẹ́ dẹ̀ máa láǹfààní láti wo gbogbo àwọn nǹkan tí mo ti sọ̀rọ̀ nípa mo ti sọ̀rọ̀ nípa ẹ eh, Nollywood actress award winning Nollywood actress Kẹ́mi Lala Adélójú tán ṣe eh, ìgbéyàwó traditional wedding wọn ní ọdún sixteen of September wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ nípa Victoria Kọ́láwọlé tó wà engaged tó ti wà engaged nísìnyí tó make announcement yẹn ní Instagram wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa eh, Nigerian superstar David Adeleke gbogbo àmọ̀ sí Davido tó cancel ẹ̀ tọ́ ẹ ẹ lọ wò ó ẹ tí máa ti parí ẹ lọ wo programs yẹn kò yẹ yín bó ṣe ń lọ bẹ́ẹ̀ yẹn ẹ lọ wò kẹ́ ló reason why tó fi cancel tour mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa Tèmítọ́pẹ́ Ṣọ́lájà tó ra mọ́tò tuntun ẹ̀yin tèmi ẹ lọ wò ó ẹ máa rí irú mọ́tò ẹ máa gbọ́ irú mọ́tò tó rà tí máa ṣe ń parí tí máa ṣe ń dìde ẹ̀yẹn kan ra tẹ play button padà mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa city city people movie award city people magazine àwọn náà náà ni city people movie award two thousand and eighteen gbogbo àwọn tó fún pátápátá ni mo ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ nípa àwọn mo ti sọ àwọn tó gba award àti irú award tí kálukú gbà mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ nípa Nollywood actress funke Adéṣíyan tó ní àwọn ní intention láti dìbò fún ipò kan ní Ọ̀yọ́ state lábẹ́ òṣèlú kan two thousand and nineteen òṣèlú tó bọ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa Hollywood actor Eddie Murphy tó expectant child ẹ̀ látọ̀dọ̀ girlfriend ẹ̀ mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ eh, Nollywood movie um director ẹ̀ eh, Yorùbá movie director àti Nollywood actress ẹ̀ òkè ẹ̀ òkìkí Afọláyan àti Bímbọ́ Ògúnlọ́wọ̀ ẹ̀ tó wọ́n ṣẹ̀ṣẹ̀ review relationship wọn síta fún àwa love ones wọn mo dẹ̀ sọ̀rọ̀ nípa Linda Keji tó welcome bouncing baby boy eh, ní ìwòyí àárọ̀ àná àárọ̀ àná as early as as early as it can be òun ni wọ́n upload picture yẹn ní àná tí wọ́n upload ẹ̀ sórí Instagram wọn mo ti sọ̀rọ̀ nípa àwọn lọ́jọ́ ìbí síwájú àti síwájú sí i ẹ ní wàhálà rárá tí n bá ṣe ń parí ẹ̀yìn kan rátẹ́ play button á dẹ̀ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ fún yín láti wo gbogbo àwọn tí mo ti sọ̀rọ̀ nípẹ̀ kí n tó wá máa lọ ẹ̀yin tèmi ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí àwọn wẹ́bsáìtì wa ìbílẹ̀ rédíò nàìjíríà ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò fan page ẹni tẹ́mi ẹ̀dẹ̀ má gbàgbé tẹ́ bá ṣe ń wò wá tẹ́ bá ṣe ń like tẹ́ bá ṣe ń comment ẹ má gbàgbé láti máa bá wa ṣe àwọn programs wa lọ́lọ́kan jọ̀kan fún àwọn èèyàn yín ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tí lè dídì ẹ máa bá wa ṣe síta fún àwọn ènìyàn kán lè mọ bó ṣe ń lọ ẹ má bàa máa like àbí comment lásán ẹ máa bá wa share ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ rẹ̀ ṣe ẹ kú fẹ́ tẹ́ fi hàn mí látàárọ̀ ẹ lè láǹfààní náà láti darapọ̀ wá lórí Instagram wa ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk bákan náà dẹ̀ tún ni ẹ lè darapọ̀ wá náà lórí Twitter bákan náà ẹ̀yàn kan lọ sáàfin ìbílẹ̀ radio ẹ dẹ̀ lè máa gbọ́ wa náà lórí tune in radio tẹ́ bá ti in radio ẹ lọ search fún ìbílẹ̀ rédíò ń bẹ ẹ fàṣẹfẹ́rẹ́ right yín ẹ máa láǹfààní láti máa gbọ́ wa bákan náà dé tún ní orí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè máa wò wọ́n bẹ́ẹ̀ tún lè máa wà live lórí youtube ẹ̀yìn ẹ̀kọ́ lọ sórí youtube yín ẹ search fún ìbílẹ̀ rédíò níbẹ̀ máa máa wò wá live and direct lè máa máa rí wa wò bákan náà dẹ̀ tún ni ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ẹ gba àwọn nọ́mbàs wa irú dáàdì wa tó béèrè béèrè síwájú nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ ètò dáàdì wa Samson ẹ̀ láǹfààní láti pe àwọn nọ́mbà wa ẹ̀ tó ṣe wà lórí móhùnmáwòrán yín ẹ jẹ́ tútù pè fún yín fáwọn tó ò bá gbọ́ dáadáa lẹ́ẹ̀kan ẹ láǹfààní láti pe nọ́mbà wa sórí plus four four seven four five nine three five three seven nine nine ẹ jẹ́ tútù pé lẹ́ẹ̀kan sí ẹ láǹfààní láti pe UK number wa sórí plus four four seven four five nine three five three seven nine nine ẹ lè lè second number wa sórí plus four four seven two two four seven two eight seven four three ẹ lè pe àwọn numbers yẹn fún ìbéèrè tí ẹ bá fẹ́ béèrè ẹ lè send messages yín sórí first number tí mo kọ́kọ́ pè yẹn ẹ dẹ̀ lè pe mi lédi díì náà sórí oh eight oh twenty nine zero four one zero six five ẹ̀yin tèmi ẹ yẹ kí n máa fẹ́ lè ṣe lọ mo lérò pé gbogbo wa la enjoy programs ni fún tèmi ẹ̀yin tèmi bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ máa tún kó wá bìbà náà ni ẹ ṣàmọ ìṣe mi tí máa ṣe ń gbọ́ máa máa sáré bọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ kí n wá tètè wá sọ fún ẹ̀yin tèmi mo máa sọ fún yín ní problem ẹ ní láti dààmú ara yín tí ní kẹ́sà ti jókòó lọ́sọ̀ọ̀sán tuesday báyìí ẹ ṣàrà jókòó ẹ gbé fóònù síwájú ẹ rọra gbé sí ìbílẹ̀ rédíò kẹ́ ẹ máa wò ó lọ́kàn òjọ̀kan tí mo bá ṣe ń kà sí yín létí mo sọ fún yín pé mi ò ní jẹ́ kí sí yín kò di sí anything mo sọ anything ni gbogbo tó bá tún ṣe ń lọ màá tún kó wá ìgbà fún yín náà ni fún ìfẹ́ sí yín ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ ẹ like gbogbo ẹ̀yin tẹ́ send comment gbogbo ẹ̀yin tẹ́ share gbogbo ẹ̀yin tẹ́ ń rò nínú láti share gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń tẹ bọ́tìn share yẹn gbogbo yín ni mò ń kí in advance gbogbo ẹ̀yin dádì mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n gbogbo ẹ̀yin mọ́mì mi pátápátá ẹ bẹ́ẹ̀ náà dẹ̀ tí mo ti rọ́wọ́ mọ́mì mi kí tó máa lọ mọ́mì mi ọmọ lọ́lá lọ́lá wọ́n ní well done lady di thank you so much ma ẹ ṣe gan ma fún ìfẹ́ tẹni sí wa tẹni sí mi látàárọ̀ tẹ̀sí dúró sórí program yìí ẹ ṣe gan gbogbo ẹ̀yin tẹ́ send comment gbogbo ẹ̀yin tẹ́ like gbogbo ẹ̀yin tẹ́ send ẹ̀rín gbogbo àwọn tó dẹ́rìn gbogbo ẹni tó send love ẹ ṣe gan èmi gan love yín láti rí ibẹ̀ èmi gan pass love láti ẹ̀ kan rí mi ni tó yẹ pé àti mi ṣe kí ni ẹ máa rí tí love yẹn tó ṣe ń pop out ẹ ṣe gan fún ìfẹ́ tẹ ní sí wa ẹ ṣe fún ìfẹ́ tẹ ṣó mi látàárọ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ má tún kó wá bíbà báàgì mo máa fi kó wá gala must go ńlá mo máa fi dùn wá fún yín ẹ̀ ní next week ẹ̀ kó tó di next week ká nípàdé ayọ̀ kẹ́tíkẹ́ ara yín ó dàbọ̀.